ire ni mo fẹ́ bàbá lónìí. ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pé ẹ káàárọ̀ níbi tẹ́ ẹ ti láǹfààní láti gbọ́ mi lórúkọ jésù kristi ẹ ó rí àánú gbà ẹ kú ọjọ́ ìsìn lónìí bí olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ eléyìí kò ní jẹ́ àṣemọ̀ fún wa oṣù kẹfà yìí lórúkọ jésù kristi á jẹ́ oṣù ìmúṣẹ ìlérí ọlọ́run láyé wa ohun titun á hù jáde láyé wa bó ṣe máa rí nìyẹn ẹ̀yin ọlọ́jọ́ bí òní mo pé ẹ kú oríire ní orúkọ Jésù ìrànlọ́wọ́ ńlá yóò dìde fún yín ọ̀nà àbáyọ ńlá titun yóò là fún yín ilẹ̀kùn orí ọ̀fẹ́ ńlá ó ṣí sílẹ̀ fún yín ilẹ̀kùn àánú ńlá kó ṣí sílẹ̀ fún yín ilẹ̀kùn ojú rere ńlá ó ṣí fún yín ó ti rí bẹ́ẹ̀ ẹ ṣe ọ̀pọ̀ ọdún láyé o lórúkọ Jésù Kristi Olúwa wa àmín ìwé Genesis orí twenty one ẹsẹ̀ six la fi gba àdúrà láàárọ̀ yìí Genesis orí twenty one ẹsẹ̀ six sáárà wípé ọlọ́run ti pa mí lẹ́rìn gbogbo ẹni tó bá gbọ́ ni yóò sì rẹ́rìn aleluya sáárà tó sọ̀rọ̀ yìí ó ti sun ẹkún àìríbí ó ti gba àwẹ̀ àìrípọn àwọn èèyàn ti fi rẹ́rìn ẹlẹ́yà àwọn èèyàn ti fi ṣẹ̀sín wọ́n ti wò pé wọ́n dúró tolúwa ó dàbí ẹni pé ọlọ́run ò dá wọn lóhùn ṣùgbọ́n níbi tá a kà láàárọ̀ yìí sáárà sọ̀rọ̀ ẹ̀rí jáde ó ní olúwa ti pa lẹ́rìn ó ní gbogbo àwọn tó bá gbọ́ ó ní wọn ó rẹ́rìn pẹ̀lú òun ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lónìí nínú ọ̀sẹ̀ tá a bẹ̀rẹ̀ lónìí yìí ọlọ́run yóò pa ọ́ lẹ́rìn ayọ̀ bẹ́ẹ̀ ni ìwọ ni mò ń bá wí ẹkún ìkọ̀kọ̀ rẹ ó máa di ẹ̀rín gbangba o ọlọ́run tó rántí Séérà yóò rántí ẹ̀ rere nígbà téèyàn bá ń la nǹkan kọjá dandan ni káwọn èèyàn máa sọ tó bá wù wọ́n nígbà míì èèyàn gbọ́ nǹkan mi téèyàn sọ inú èèyàn á tún bàjẹ́ ọgbẹ́ á tún wọnú ọkàn èèyàn bẹ́ẹ̀ náà ni Séérà yìí náà ti là kọjá ṣùgbọ́n ní ọjọ́ kan ọlọ́run dìde ọlọ́run rántí ẹ̀sìn rere ó sì pa lẹ́rìn ayọ̀ ó sì sọ gbangba fáwọn èèyàn pé ọlọ́run ti pa òun lẹ́rìn kí ọ̀sẹ̀ yìí tó parí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tí ẹ̀ ń sun ẹkún kọ̀kọ̀ ọlọ́run yóò sọ ẹkún yín di ẹ̀rín gbangba sáma kú níwájú ọlọ́run má fi ọlọ́run sílẹ̀ yóò ràn ọ́ lọ́wọ́ yóò sì yí ìgbà kan ọ́ níbi tó bá wà tẹ́wọ́ ẹ jẹ́ ń súre fún yín bí olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè a ó pa ọ́ lẹ́rìn ayọ̀ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí bí olúwa ti bẹ oore tá à ń pè ní oore pamílẹ́rìn olúwa yóò rán sí ayé rẹ ìyanu tí máa mú ẹ̀rín pa èèyàn lórúkọ jésù nírìn àjò ọ̀sẹ̀ yìí a ó fi wá ayé rẹ kan ẹkún kọ̀kọ̀ rẹ yóò di ẹ̀rín gbagba your secret tears shall turn to an open testimony in the name of jesus christ gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ ọmọ yín ń pa yín lẹ́kún láàárọ̀ yìí ẹ ó padà rẹ́rìn gbogbo ẹ̀yin tó jẹ́ pé ayé ń fi ti ẹ ò ní bú yín wọ́n fi yín rẹ́rìn ẹlẹ́yà nítorí pé ẹ ò ní kinní yẹn nínú ọ̀sẹ̀ yìí ní orúkọ Jésù Kristi Ọlọ́run yóò pa yín lẹ́rìn ayọ̀ gbogbo àwọn ẹlẹ́gàn gbogbo àwọn tí ń fi ayé yín sí yẹ̀yẹ́ ní orúkọ Jésù wọn ó padà gbèrè tìjú ni yóò dára fún ọ ẹ̀yin aláìsàn láàárọ̀ yìí ọwọ́ ìwòsàn Ọlọ́run kó kàn yín òróró ní Gilead mo dà léyìn lórí kí ayé yín kó gba ìwòsàn àìsàn tó ní májẹ̀mú nínú kí májẹ̀mú ẹ̀jẹ̀ Jésù bàjẹ́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 láti the African Church Solution Campground ní Sam Ewang Estate ní ìlú Abẹ́òkúta àlàáfíà ní fún yín. Ire ni mo ti rí rẹ̀.